bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọ̀dẹ̀ òdùbí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní tá a tún rí gbà láàárọ̀ yìí láti rí ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ tí a wà yìí èyí tí ń ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ kọkànlé ọjọ́ kọkànlé ọjọ́ mọ́kànlá ló pé báyìí lórílẹ̀‐èdè nàìjíríà àti lórílẹ̀‐èdè àgbáyé ọjọ́ oṣù karùn-ún ẹnu mi àgọ́ oṣù karùn-ún náà ni àwàyé láṣọba mi aláwòrábí ọ̀pọ̀ irú ẹ̀ láò ṣe lókè erùpẹ̀ oṣù karùn-ún ti ọdún tó ń bọ̀ wọn ní fẹnikẹ́ni ṣe àwátì ọjọ́ kọkànlá ọdún tó ń bọ̀ wọn ní fẹnikẹ́ni ṣe àwátì ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ètò ojúmọ́ aláyọ̀ nìkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ ọdún bíi àjèrèbí alihamdulilayi rọbì àdàbí gbogbo ìfọlọ́run lókè ọ̀run láì dé ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ àwùjọ ni mímì kì í ṣe àìmọ̀fólógbò ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí máa mọ̀ pé dọ́jà ni èmi ti ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà ni mo máa jẹ́ atọ́kùn yín láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ má gbàgbé ohun pé lábala lábala ládí ẹrù ètò ojúmọ́ aláyọ̀ abala àkọ́kọ́ láti kọ́kọ́ fún yín ní kókó orí rẹ̀ abala lẹ́ẹ̀kejì àwọ̀ orí pápá lọ láti lọ ṣe eré ìdárayá láàárọ̀ yìí ṣẹ́yìn ti ìṣeré ìdárayá torí eré ìdárayá a máa ṣe àgọ́ ara ẹni ní àǹfààní púpọ̀ tó pọ̀ jù ẹ̀ẹ́dẹ́yìn fúnra lára yín gan tí ẹ kò mọ̀ ó dá lápá abẹ̀yẹn àábọ̀ sí abala àwọn alálàyé wa àwọn alálàyé wa láàárọ̀ yìí ẹ̀ẹ́dẹ́ ká dúró lápá abẹ̀yẹn ẹ mọ̀ àwọn tó ń jẹ́ ẹni tí wọ́n pè ní alálàyé láàárọ̀ yìí torí wọ́n pọ̀ tí wọ́n bá wa yànnàná àwọn ìròyìn èyí tá a ti fẹ́ kà sí etí ìgbọ̀nyẹn láàárọ̀ yìí ó yá ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ wa facebook gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ tv là ń jẹ́ lórí youtube àyè ṣísílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ó yá láì dé ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ jọ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn ká tó wọnú ẹ̀ lọ ẹ̀ńlẹ́kùnrẹ́rẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ǹjẹ́ jẹ́ mọ̀ pé ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti sọ̀rọ̀ nípa ti ilé iṣẹ́ kan tí wọ́n pè ilé iṣẹ́ kan tí a mọ̀ sí ohun àlùmọ́ọ́nì tó ń rí sí ohun àlùmọ́ọ́nì lithium òun ni wọ́n ti ṣe àgbékalẹ̀ èyí tó tóbi tóbi jù ní ilẹ̀ adúláwọ̀ sórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n sì ṣe àfihàn rẹ̀ lánàá nígbà tí wọ́n ṣe àfihàn rẹ̀ lánàá kí ni ààrẹ bọ́lá ahmed tinubu sọ nípa rẹ̀ ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí lánàá òde yìí náà ni ààrẹ bọ́lá ahmed tinubu rí àròkọ ọ̀rọ̀ lẹ́tàgbà láti ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè lọ́lọ́kọ̀ orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní orí àròkọ lẹ́tà wípé kò ṣẹ́ agbàgbọ́ nínú rẹ̀ ojúlówó ni ìṣèjọba rẹ̀ àwọn orílẹ̀-èdè mẹ́ta wo ni ọ̀rọ̀ yìí kàn tí wọ́n wá sí orílẹ̀-èdè nàìjíríà ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ẹ dákun ẹ dábọ̀ ìjọba àpapọ̀ ẹ má gbé owó lé owó ẹ̀kọ́ wa owó iléèwé àwọn àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń bẹ àwọn ilé ìgbìmọ̀ asòfin méjèèjì tó fi mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ tako ọ̀rọ̀ àbádòfin fífi owó kún owó iléèwé tí wọ́n ń gbé bọ̀ iwájú yín yìí báwo lọ̀rọ̀ ṣe jẹ́ àwọn ló sọ eléyìí gangan lórúkọ àwọn àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí bíṣọ̀bù kúkà ó mà sọ̀rọ̀ ó ní ohun tẹ́ gbìn òun lẹ́ ń ká lásìkò yìí ṣùgbọ́n ohun tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe nípa táwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà ṣe bí ẹ ṣe ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí kẹ́ ẹ faramọ́ ni kódà ó tún sọ àwọn ohun tó ṣokùnfà àwọn táwọn kojú lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà ó mẹ́nuba ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ gbogbo ẹ̀ ni màá láǹfààní láti sọ fún yín láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ owó orí tí wọ́n fẹ́ máa gbà lórí ẹ̀rọ ayélujára ètò ààbò ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní cyber security levy ní báyìí ẹnìkan ti sọ di mímọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀ nàìjíríà wípé ẹ wò ó ẹ lè máa ní káwọn èèyàn sanwó orí kẹ máa fowó kún owó orí fún wọn kẹ má ṣe kíni kẹ má mú àyípadà rere bá owó oṣù wọn lórílẹ̀‐èdè nàìjíríà tán ló sọ eléyìí sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ndúmẹ̀ báwo ni tiẹ̀ ṣe jẹ́ níbi tọ́rọ̀ dé yìí ẹ̀ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí àjọ EFCC orílẹ̀‐èdè nàìjíríà wọ́n mà ti gbégi dínà ìwà kan náà wọ́n ní kò gbọ́dọ̀ sí iléeṣẹ́ kan tó wá láti ilẹ̀ òkèrè àbí àjọ ilẹ̀ òkèrè kan eh, tí wọn yóò máa san owó ilẹ̀ òkèrè fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tẹ́ bá bá wa dòwò pọ̀ owó náírà ní kẹ́ máa bá wa fi ṣe ìdúnàdúrà àjọ EFCC ló sọ eléyìí o kí ni eh, wọ́n fi sọ eléyìí di mímọ̀ ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí ọmọọba Prince Harry ó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kaduna ó sì ṣe ìrànlọ́wọ́ wípé gbogbo gbogbo àwọn ọmọ ológun tí wọ́n farapa tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní nǹkan tí mo wá ṣe fún wọn ní ó ní nǹkan tí mo wá ṣe fún wọn ní orílẹ̀-èdè Nàìjíríà Prince Harry òun ló sọ eléyìí di mímọ̀ Awùjalẹ̀ ẹ ti rí gómìnà wa àti Awùjalẹ̀ àti Kashim Shettima tó fi mọ́ èèyàn kan gómìnà Adeleke àwọn lẹ̀ ń wò yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn èèyàn péjú pésẹ̀ síbi ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n ṣe fún Awùjalẹ̀ lánàá nígbà tó pé ẹni ọdún àádọ́rùn-ún lókè èrùpẹ̀ gómìnà Adeleke wà ń bẹ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún wà ń bẹ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima kódà wọ́n tún fi àmì àmì ẹ̀yẹ kan tó ga jù lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n tún fi dá òun jalè Eh, lọ́lá lánàá látọwọ́ ààrẹ bọ́lá ahmed tinubu gbogbo ẹ̀lẹ́mọ̀ aláǹfààní láti gbọ́ láàárọ̀ yìí lórí làásìgbò gbogbo ìṣòro èyí tó ń kojú ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kọ̀ òjọ̀kan ìyẹn ní ìpínlẹ̀ rivers ẹ mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n ti ń léwájú báyìí tá a máa sọ̀rọ̀ nípa ìṣòro tó ń bá wọn fínra ní ìpínlẹ̀ rivers ẹgbẹ́ òṣèlú pdp ni ọ̀rọ̀ yìí kan gbọ̀ngbọ̀ngbọ̀n dé george ó ti wá sọ̀rọ̀ ó ní ẹ wò ó 啊。 ọ̀rọ̀ ìjà tó ń wáyé làásìgbò tó ń wáyé ní ìpínlẹ̀ Rivers yìí ó dàbí ìdúkokò sí ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ni o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹja ń tètè wá kan fi ṣàdá o kó tó di pé ó yí sí nǹkan míì Bọ̀dé George òun ló sọ eléyìí àwọn Fúlàní darandaran wọn tún gbé ìṣe wọn dé o Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn Fúlàní darandaran níṣe ni wọ́n ti lọ jí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan gbé nígbà tí wọ́n ń d darí bọ̀ láti ilé ẹ̀kọ́ wọn ní apá àbìkan lórílẹ̀‐èdè nàìjíríà ṣé ilẹ̀ yorùbá ni àbí ibo gangan ni ẹ jẹ́ ká wọ níròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ bá a bá débẹ̀ a máa ṣe kí ni a máa yànnàná ẹ̀ fún yín lẹ́yọ kankan ọwọ́ bá o ọwọ́ tẹ̀ arákùnrin kan tó jẹ́ wípé ohun tó yàn láàyò ni kó máa ṣe ohun tí kò tọ̀nà pẹ̀lú àwọn ọmọdé kéékèèké ọwọ́ àjọ iléeṣẹ́ ọlọ́pàá àjọ ẹ̀ṣọ́ ààbò ẹni làbò ìlú NCDC ó bá arákùnrin kan látàrí pé lọ́ọ́ fipá bọ́ ọmọbìnrin ọdún mẹ́rin lájọṣepọ̀ á ah, kí ló sún arákùnrin yìí débẹ̀ ẹ wo ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí bákan náà ǹjẹ́ jẹ́mọ̀ pé àwọn ọmọ ilé iṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà wọ́n máa ń ṣiṣẹ́ takuntakun lánàá òde yìí ni wọ́n sọ di mímọ̀ pé ṣe rí àwọn agbésùmọ̀mí kan àlẹ́ àwọn apábì kan lórílẹ̀-èdè nàìjíríà gbogbo wọn pátápátá láti ṣe kíni láti palẹ̀ mọ́ wọn àti pa wọ́n tán ṣe lóòótọ́ ni wọ́n palẹ̀ mọ́ wọn àwọn èèyàn mélòó gan ni wọ́n ṣekú pa lára àwọn ikọ̀ agbésùmọ̀mí yìí gbogbo ẹ̀lẹ́mọ̀ láǹfààní láti ẹrù gbọ́ láàárọ̀ yìí ohun burúkú ni kí mọ̀jèsí ń tọ́jú ìyá rẹ̀ rí ọ̀run àrèmábọ̀ ọmọ ilé ẹ̀kọ́ gíga LAUTECH òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti gún báyìí ó bí wọ́n ṣe gún up hmm, ohun tó ṣe é ó jẹ pé ó jáde láyé ni ẹ wò ó báwo lọ̀rọ̀ ṣe jẹ́ wọ́n níbi tí ìjà ti wáyé ni o ní ibìkan ìbọn gbogbo ẹ̀ ẹ̀yin fọkànbalẹ̀ gbogbo ẹni màá yànnà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ wò ó ìpè azù a àwọn owó kan òun gan EFCC gbọ́dọ̀ tọ́ná wádìí rẹ̀ o ẹni tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Alex Otti ló sọ pé ìpè Azù ẹni tó gbé ìṣèjọba lémi lọ́wọ́ ní ìpínlẹ̀ Abia tẹ́ bá mọ adúrò owó tó ṣe bẹ́ẹ̀ tó rọ́ sínú àkáǹtì kan tó jẹ́ ti aládàáni hmm, ẹ wò ó jẹ́ kí n mẹ́nu bẹ̀ ká bọ́ sínú ìròyìn yẹn màá yànnà náà fún yín ẹlẹ́kùnrẹ́rẹ́ ó yá láì dènà pẹnu láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ jẹ́ ká tara ṣe eléyìí náà arákùnrin kan tó jọlọ́kadà rí o òun tó bá ti gbá àwọn obìnrin báyìí á lo ọgbọ́n láti gbé wọn yàgò míì á sì fipá bá wọn lájọṣepọ̀ ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀ ọwọ́ sì ti bá ẹ jẹ́ ká lọ sórí pápá láì dènà pẹnu láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ lórí ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ yìí ibi tí George kí ló ń ṣẹlẹ̀ lórí rẹ̀ ẹ wò ó tuntun bábò míyàn yọ lórí fìnídìí jọjì àbákan náà orílẹ̀-èdè nàìjíríà ni a ti ń dunnú a ti ń yọ̀ báyìí látàrí wípé adémọ́lá lúpọ̀ ó gba àmì ẹ̀yẹ kan láàrin ọ̀sẹ̀ yìí rasheedat ajibade náà òun náà gba àmì ẹ̀yẹ kan ẹ jẹ́ ká lọ sórí pápá Kylian Mbappe ó ti padà jẹ́wọ́ wípé ìparí sáà yìí ló mọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ẹ jẹ́ ká tètè lọ sórí pápá kí n fún yín lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn ẹ̀ délẹ̀ sórí abala tá a pè ní láti orí pápá BGI TV abala kan rèé lórí ètò ojúmọ́ aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV àlòkù méjì tá à ń ṣe bí jùkà fún yín níròyìn eré ìdárayá lọ nọmọnọmọ kẹtìyìn e má bàjẹ́ sí ìròyìn eré ìdárayá tàti kó wa láàárọ̀ yìí ó dún ní mímì kì í ṣe àmì fúlọ́kọ àfitìmí nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ̀jà báyìí wọ́n mọ̀ kó dọ̀jà ní Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kan ọlọ́run bọ̀ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà á ti dé o láàárọ̀ yìí ẹ ti ṣeré ìdárayá bẹ bá ṣe ẹ̀pọ̀ oríire ẹ torí pé àǹfààní tó sodo sábẹ̀ yóò jẹ́ ti láàárọ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilé torí pé ilé la ń kẹ́sọ̀rọ̀ òde ẹsẹ̀ kòkó láti turaba yìí lọ sí ilẹ̀ òkèrè lórí ọ̀rọ̀ àyàn igbákejì àyàn igbákejì eh, fún ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ìyẹn fìnídì jọ́ọ̀jì ní báyìí wọ́n ti wá sọ di mímọ̀ pé ibi tó tún kàn sí kì í ṣe nípa ti igbákejì mọ́ ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ awuyewuye tó wà níbi wípé ká tọwọ́ bọ ìwé àdéhùn tuntun láti ṣe kíni láti máa jẹ́ akọ́nìmọ̀gbá fún orílẹ̀-èdè nàìjíríà eléyìí yóò jẹ́ kí àwọn èèyàn máa jẹ ọ̀rọ̀ náà lẹ́nu pé látìgbà tí wọ́n ti kéde rẹ̀ a kò tí ì rí àwọn kankan tó yẹ kí akọ́nimọ̀ọ́gbá yìí ṣe gẹ́gẹ́ bí ojúlówó akọ́nimọ̀ọ́gbá èyí ìwé kò tọwọ́bọ̀ èyí àdéhùn wọn kò kéde rẹ̀ àkọ́gbọ́n pé wọ́n fún ní àdéhùn ọdún méjì ní èyí tí àjọ NFF tí wọ́n ṣe kódà àtúgbàgbọ́ wípé tó bá ti gba iṣẹ́ yìí ó yẹ kó kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù èyí ń Barcelona ṣùgbọ́n ibi tọ́rọ̀ dédò yìí a kò tí gbọ́ kankan àmọ́ ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí ló jẹ́ kí àwọn èèyàn kan ṣe iṣẹ́ ìwádìí tí wọ́n fi sọ di mímọ̀ wípé wo iṣẹ́ àdéhùn àti akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbọ̀ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè nàìjíríà yẹn Finidi George ó ní ṣe pẹ̀lú àwọn ìwé kan tí wọ́n gbọ́dọ̀ mú sí ìkàlẹ̀ wọ́n gbọ́dọ̀ tó láti èní dọ́là kódà wọ́n sọ débi wípé àti ọ̀sẹ̀ tó kọjá ní Finidi George ti wà ní ìlú Àbújá tí ó ti jọ ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti rí pé gbogbo nǹkan tí ó wà nínú ìwé àdéhùn náà lòun kà yékéyéké tó sì yé òun kóun tó ṣe bẹ́ẹ̀ kóun tó tọwọ́ bọ ìwé àdéhùn yìí bákan náà lọ́tún sọ di mímọ̀ pé eléyìí ló ṣeé ṣe kó fà á ìdí tí Finidi George ṣe ń tẹ̀sẹ̀ dúró láti kéde ẹni tí yóò jẹ́ igbákejì rẹ̀ ẹ wo ibi tí yọrí sí màá fi máa tún yín létí lórí pápá BGI TV ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Spain nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà agbábọ́ọ̀lù obìnrin Rasheedat Ajibade ni wọ́n máa ti gbé àmì ẹ̀yẹ fún agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù nínú oṣù kẹrin ti oṣù tí a lò tán yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid Rasheedat Ajibade ló gba àmì ẹ̀yẹ yìí fún ìgbà kẹta nínú ọdún tí a wà yìí tẹ̀léra wọn ẹni ọdún mẹ́rìnlélógún ló ti gbá góòlù méjì wọlé tó sì ṣe ìrànlọ́wọ́ kan níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Atlético Madrid àwọn ti agbábọ́ọ̀lù obìnrin wọn ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù àná fún FC Robo Queens ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún fún ní àmì ẹ̀yẹ yìí most valuable player fún ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atlético Madrid madrid rasheedat ajibade yìí ló ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé inú òun dùn ayò òun kún pé òun ti jẹ́ ọ̀kan gbòógì nínú ikọ̀ agbábọ́ọ̀lù atletico madrid báyìí látìgbà tí òun ti tẹsẹ̀ wọnú ikọ̀ agbábọ́ọ̀lù náà níbi tí àkọsílẹ̀ wa fi hàn wádé òun ní góòlù mẹ́rìndínlógún sixteen goals ló ti gbá wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù atletico madrid níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rìnléláàádọ́ta rasheedat ajibade akẹ́kọ̀ọ́ rere irú ẹ̀ làwọn máa rí nínú ìrìn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ Saudi Arabia lórí gbẹ̀mí lọ báyìí níbi tí Odin Igalo ti gbá góòlù méjì wọlé nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Al-Khilaj alkelaj ní àná wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan ni wọ́n fi ṣe ìyà fún ikọ̀ agbábọ̀ tí wọ́n kojú àná ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wáyé eléyìí ló jẹ́ ìgbà kẹyìn tí Odin Igalo yóò máa gbá góòlù méjì wọlé láti ìgbà tó ti gbárùfẹ́ irúfẹ́ góòlù yìí wọlé ní oṣù kejì ọdún tí a wà yìí ibi tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ti gbá mi ayò mẹ́ta mẹ́ta pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn lọ́jọ́ tí à ń wù yìí ṣùgbọ́n ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá yìí ọdí nìgalò ni kò tí ì ṣe bẹ́ẹ̀ ni kò tí ì gbá góòlù wọlé tó sì ń ṣe àwọn èèyàn ní apá kan jàmọ́ ṣùgbọ́n lánàá yìí ó jẹ́wọ́ ara rẹ̀ pé a kò kí ń tán lára ọmọọba kó má kó dànsákì góòlù gbígbá wọlé ó sì wà lára mi ó sì jẹ́wọ́ rẹ̀ lánàá nígbà tó gbá góòlù méjì wọlé láti pé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ jáwé olúborí ní àkọsílẹ̀ ti fi hàn wípé góòlù mẹ́rìnlá ni ọjẹ́ ìgalò ó ti gbá wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn alwida lórílẹ̀‐èdè Saudi Arabia ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ dèmí ìgalò ọ̀dọ̀ Sunday Olùsẹ̀ ló ń sọ̀rọ̀ yìí o Sunday Olùsẹ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù eh, Super Eagles ló ti ṣe ọwọ́ rẹ̀ síwájú ó nà ìka sí ọlá ìná wípé agbábọ́ọ̀lù yìí ó ní gbogbo ohun àwọn àmúyẹ láti ṣe àṣeyọrí lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó sọ eléyìí di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest lótìtọ́ àti lódodo àmọ̀ pé wọ́n ti ń figagbága nínú omi òkun ìfàsẹ́yìn èyí tó ṣe kó gbé wọn lọ kúrò nínú ikọ̀ agbá nínú ìdíje líìgì Premier League nísà tí a wà yìí ṣùgbọ́n wọ́n di olùsẹ̀ ló ti wá gbè sẹ́yìn ọláìná nígbà tó sọ sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest ó ní tẹ́ rí pé ìfẹsẹ̀wọnsẹ̀ méjì èyí tó ti gbá sẹ́yìn nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ẹ̀ ti rí pé ah, àwọn ohun tó ṣe ó ṣe bẹ́ẹ̀ ó ní ìtumọ̀ dáadáa ní báyìí wọ́n ti wá sọ di mímọ̀ wípé àmì mẹ́ta ni wọ́n fi wà ní ìkọjá àwọn tí ó jẹ́ ikọ̀ agbábọ́dọ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wẹ̀ nínú omi relegation ìfàsẹ́yìn níbi tọ́rọ̀ wá dídò Sunday Olúṣẹ̀ lórí ẹ̀rọ ayélujára abẹ́yẹ̀fò títà x ray ló ti sọ di mímọ̀ pé òun nígbàgbọ́ púpọ̀ nínú agbábọ́ọ̀lù Ọláìná tòró ní ohun àmúyẹ láti ṣe àṣeyọrí lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Ọláìná náà ló sọ sọ̀rọ̀ ó ní òun ti fojú sọ́nà fún ìfẹsẹ̀wọnsẹ̀ tí òun fẹ́ gbá odi ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ní ọ̀sẹ̀ tí a òpin ọ̀sẹ̀ tí a wà yìí ẹ jẹ́ ká wò bó ṣe máa rí ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ aláìná àti Sunday Olise ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ Adémọ́lá Lukman mo sọ fún yín láàrin ọ̀sẹ̀ yìí pé Adémọ́lá Lukman ni ó ń figagbága pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù bíi méjì láti gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù níbi ìdíje Europa League ẹ wò ní báyìí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ọmọ wa orílẹ̀-èdè Nàìjíríà Adémọ́lá Lukman Lookman ni ó ti gba ife ló ti gba àmì ẹ̀yẹ UEFA Europa League Player of the Week prize ìyẹn ẹ̀bùn ńlá ni àmì ẹ̀yẹ ńlá ni fún Adémọ́lá Lookman ọ̀nà eléyìí ló wáyé látàrí bí agbábọ́ọ̀lù náà ṣe ṣe dáadáa sí ni fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ nígbà tí wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò mẹ́ta sí òdo tó fi náà Olympic Marseille lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tí a wà yìí eléyìí ló jẹ́ ìgbà àkọ́kọ́ tí agbábọ́ọ̀lù yóò máa gba irúfẹ́ àmì ẹ̀yẹ yìí nínú ìrìnàjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ bí ẹ kò bá gbàgbé gbàgbé pé agbábọ́ọ̀lù yìí ló ti fi gbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Everton òun ló sì ti rí ìbò ló ti rí ìbò tó pọ̀ jù gbà tó fi rọ ẹni tí wọ́n jọ figagbága fún àmì ẹ̀yẹ yẹn náà ìyẹn aṣọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù AS Roma ìyẹn Miles Silva òun ló gba lọ́jọ́ figagbága ṣùgbọ́n ọwọ́ Adémọ́lá Lukman ló padà yọrí sí Adémọ́lá Lukman yìí ló ti wà kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ olóṣìṣ agbábọ́ọ̀lù rẹ̀ Atlanta ó sì ti ṣe bẹ́ẹ̀ ó ti gbá góòlù méjìlá wọlé pẹ̀lú ìrànlọ́wọ́ mẹ́jọ ló ti ṣe fún wọn báyìí ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ Adémọ́lá Lópọ̀n ìròyìn eré ìdárayá ń tẹ̀sọ̀ wájú John Mikel Obi ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ó ń padà lọ sí pápá ìṣeré Stamford Bridge ẹ má gbà wípé ó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea rí tó sì láǹfààní láti gbá bọ́ọ̀lù lórí pápá Stamford Bridge òun náà ló ti wá sọ di mímọ̀ fúnra lára rẹ̀ wípé wọ́n ti mú mi o wọn yóò máa gbá bọ́ọ̀lù ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ fún ètò ìkówójọ èyí tí UNICEF gbé kalẹ̀ lórílẹ̀‐èdè England ó sọ di mímọ̀ wípé ní báyìí inú òun dùn láti máa padà lọ sí pápá ìṣeré Stamford Bridge fún ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ẹ má gbàgbé wípé ẹni tí ń ṣe eh, John Mikel Obi yìí ló gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea láàrin ọdún 2006 sí ọdún 2017 eh, níbi tó ti gba ife ẹ̀yẹ EPL àti Champions League látìgbà tó ti ṣe bẹ́ẹ̀ tó ti fi àdàgbà ètò ọ̀rọ̀ lágbóbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá John Mikel Obi ló ti ń ṣe èyí tó wù ú kódà ó ti ṣe àgbékalẹ̀ ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn gbajúgbajà ènìyàn lágbóbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá John Mikel Obi ó ti sọ ọ́ ó náà yóò máa padà sí pápá ìṣeré Stamford Bridge láti lọ kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kan ní ibẹ̀ ó yá ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Brazil à ń ṣe ìpalẹ̀mọ́ fún Euro 2024 ní Copa America ẹni mi àgọ́ ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédúró yìí ẹni tí ń ṣe akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil ìyẹn Doriva Junior ló ti ṣe àfihàn àwọn agbábọ́ọ̀lù mẹ́tàlélógún èyí tí yóò máa lò níbi ìdíje Copa America ti ọdún yìí oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù ni wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọ́n rí pé àwọn agbábọ́ọ̀lù bíi ah, Gabriel Jesus ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal eh, Tottenham eh, Tottenham agbábọ́ọ̀lù Tottenham ìyẹn Richard Linson àti agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùngbùn fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Casemiro ni wọn kò sí nínú orúkọ náà tó fi mọ́ ẹni tó ti gbá góòlù wọlé jù fún orílẹ̀-èdè náà ìyẹn eh, Neymar Junior wọn ní àwọn mẹ́ta yìí ni wọn kò àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọn kò ní láǹfààní láti tẹ̀lé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil lọ síbi ìdíje Copa America àwọn tí wọ́n wà ń bẹ́ ààrẹ Vinicius Junior Rodrigo Negro látinú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid àrí agbábọ́ọ̀lù ọwọ́wájú fún ikọ̀ Barcelona náà ìyẹn Rafinha gbogbo àwọn wọ̀nyí àtàwọn mìíràn wọ́n ṣàpè mẹ́tàlélógún láti lọ kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil níbi ìdíje Copa America ó yá ó ti ṣẹlẹ̀ o ó ti la ojú ẹ̀ mọ́lẹ̀ pa ó ti sọ di mímọ̀ fún ẹni tí kò ti gbọ́ Kylian Mbappe ó ti sọ di mímọ̀ pé kò sóhun tó máa yẹ o òun ò ní ṣe bẹ́ẹ̀ fẹ́ iṣẹ́ òun lójú sí òun ò ní tẹ̀síwájú pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù PSG nípa rísà tí a wọ̀ yìí kódà ní gẹ́lẹ́ tí rísà yìí bá ti tẹnubọ epo máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù PSG sílẹ̀ Kylian Mbappe ló fi eléyìí lélẹ̀ nígbà tó sọ di mímọ̀ níbi fọ́nrán kan tó fi léde lánàá láti kéde wípé tó bá di ìparí oṣù tí a wà yìí ìparí sáà yìí òun yóò máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn tí àwọn èèyàn ti fojú sọ́nà sí wípé ó ṣeéṣe Real Madrid ni máa máa lọ ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédò yìí gbogbo ayé ló ti mọ̀ gbogbo ayé ní Kylian Mbappe ti sọ fún pé ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí òun fẹ́ gbá lọ́jọ́ àìkú Sunday yìí ni yóò jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí òun máa gbá kẹ́yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn PSG ẹ wo Kylian Mbappe ó ti sọ pé òun ò ní dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù um, PSG ní paris àti àwọ̀yé ajẹ́ ká lọ sí orílẹ̀-èdè England níbi tí ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Erik ten Hag ó sọ̀rọ̀ ó ní ẹ̀wò bí ọjọ́ iwájú mi ṣe fẹ́ rí tó bá mí làkàlàkà lọ́dọ̀ tí yín kò mí làkàlàkà lọ́dọ̀ tèmi o ò yé mi yékéyé pé àwọn èèyàn tí mò ń bá ṣiṣẹ́ tí wọ́n gbà sí mi tó gbà mí sí iṣẹ́ ló jẹ́ wípé wọ́n ní làákàyè tí wọ́n fi máa ń w òye ọ̀rọ̀ ní agbábọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ̀rìtẹ̀ náà bí bẹ́ẹ̀ bá gbàgbé ni wọ́n ti ń fi náà mọ́ látàrí bó ṣe ń ṣe fẹ̀níkúfọ̀lá dìde nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United látàrí bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ń jẹ̀yà lọ́wọ́ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lọ́kọ̀ òjọ̀kan Eric ten Hag ló ti wá sọ di mímọ̀ lásìkò yìí pé wò ó common sense ni àwọn èèyàn tí wọ́n gba òun síṣẹ́ ni wọ́n ṣe àmúlò tí wọ́n sì mọ̀ pé iṣẹ́ tí mo gbà yìí kì í ṣe kèrèmí ó wá tún yọ̀nà pé ẹ wo ẹrú bà mí o ẹ̀rù ò bà mí kankan nípa ti pé wọ́n fẹ́ lé mi kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àbí wọ́n fẹ́ fẹ́ ṣẹ̀ mí lójú sí ẹ wò àwọn tí mò ń bá ṣiṣẹ́ ọ̀rọ̀ yẹn ó yé wọn bẹ́ẹ̀ ẹ̀yin tó kù ẹ lọ gbàlé sí agbójúkẹgbójú lórí ọ̀rọ̀ mi o ọkàn mi balẹ̀ pé màá sì máa jẹ́ akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ wọ́n jẹ́ ká fi lè máa káàdì rẹ̀ nílẹ̀ ibi tí Mikel Arteta ti ń sọ di mímọ̀ wípé nǹkan kan wà nínú ọpọlọ òun tó ń sọ gba ife ẹ̀yẹ English Premier League ní sáà tí a wà yìí òní sọ eléyìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé ní òpin ọ̀sẹ̀ tí a wà yìí bákan náà ló sọ di mímọ̀ pé ẹ wò ó a mọ̀ pé à ń figagbága fún ife ẹ̀yẹ yìí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City tí àwọn náà wọ́n dúró eh, tí wọ́n dúró lásán ibi tí ọ̀rọ̀ wa dédò yìí á rí pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni ó ti wà ní títò wípé ta ló máa já mọ́ lọ́wọ́ èmi náà mọ̀ wípé àwọn èèyàn wọ́n ti rò wá pin Mikel Arteta ó sọ ó ní nǹkan kan wà nínú ọpọlọ òun tó sọ fún òun pé àwọn làwọn máa jáwé olúborí nípa gbígba ife ẹ̀yẹ English Premier League ó yá ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ ẹ jẹ́ ká sọ ọ́ di mímọ̀ fún yín pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́kọ̀ọ̀jọ̀kan ni wọn yóò máa wáyé lónìí lónìí torí ìjọba àsìkò màá kọ́ ṣèṣe ṣe bẹ́ẹ̀ màá tètè láǹfààní láti máa kà sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Germany níbi tí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan yóò ti wáyé FC Köln á máa ikọ̀ agbábọ́ọ̀lù Union Berlin Borussia Dortmund á máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Eintracht Frankfurt Freiburg á máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Evian RB Leipzig á máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Werder Bremen Mainz 05 á máa ìdíje UEFA Champions League lórílẹ̀‐èdè Spain báwo ló ṣe máa wáyé Mallorca àti Las Palmas wọ́n máa gbéná wojú ara wọn Villarreal àti Sevilla wọ́n máa gbéná wojú ara wọn Granada àti Real Madrid bó tilẹ̀ jẹ́ pé eh, ó ṣeéṣe kí wọ́n gbé ife ẹ̀yẹ náà fún wọn lénìí nígbà tí wọ́n fi dìrẹ̀ múlẹ̀ lọ́sẹ̀ tó kọjá pé àwọn ni yóò máa gbà á Atletico Madrid àti Osasuna wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa fi ìgagbága lálẹ́ òní lórílẹ̀‐èdè Italy níbi ìdíje Italia Serie A Napoli àti Bologna wọ́n máa gbéná wojú ju ara wọn ismaila àti Kilgarry lẹ́ni náà ni kò ní í di ọ̀la ẹ jẹ́ wá bọ́ sórílẹ̀-èdè England níbi ìdíje English Premier League Fulham àti Man City ni wọ́n máa bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ti òní eh, Manchester uh, West Ham àti Crystal Palace àwọn náà máa bẹ̀rẹ̀ tiwọn láago mẹ́ta ìní náà ní Tottenham àti Burnley wọn máa gbéná wojú ara wọn West Ham àti Luton Town ìní náà ní kò ní dọ̀la Newcastle àti Brighton lẹ́yìn ní kò ní dọ̀la um, Bournemouth àti Brentford wọn máa gbéná wojú ara wọn Everton àti Sheffield United àwọn náà wọn máa jọ máa mú nǹkan lẹ̀ lálẹ́ òní Nottingham Forest àti Chelsea hmm, ìfẹsẹ̀wọnsẹ̀ yìí àtúnṣe bẹ́ẹ̀ àtúnikìní gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe ń fi ojú sọ́nà fún ẹ wò ó ní ọ̀ṣọ́ ọlọ́kà fẹ́ bá jẹ́ láàárọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣewọ̀ níbàjẹ́ níbí làárọ̀ mọ̀ fún ti abala tá a pè láti orí pápá BGI TV títí dìgbà mìíràn tá a fi láǹfààní láti máa mú ọ̀kọ̀tún ètò yìí wá sí etí ìgbẹ̀yìn abala láti orí pápá BGI TV àwa láwọn máa ṣe nǹkan yìí kan ní ṣíwá o òtòrí òdú ni mí mi kì í ṣàmì fọlọ́kọ àfin tí mi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí máa mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí ẹ wò ó ẹ jẹ́ ká lọ fún yín ní àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tá a ti fún yín ní kókó orí rẹ̀ ṣáájú labala ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa lórí ètò ojúmọ́ aláyọ̀ Tinubu sọ̀rọ̀ Shettima ó ṣe bẹ́ẹ̀ ó ṣe àbẹ̀wò sí ayẹyẹ ọjọ́ ìbí Àwùjalẹ̀ kí làwọn ọ̀rọ̀ tó sọ níbẹ̀ àti pé kí ló ṣẹlẹ̀ gangan níbẹ̀ ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo lásìgbò tí orí ìpínlẹ̀ Rivers ń kojú lórí ìsinmi ìfìbára bí àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà bí wọ́n ṣe gbégi dínà àwọn èèyàn kan oríṣiríṣi ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers báyìí ṣùgbọ́n màá láǹfààní láti kà wọ́n fún yín ẹlẹ́kùnrẹ́rẹ́ ọmọ iléèwé LAUTECH tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n da ẹmu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n gún lẹ́gbẹ̀ẹ́ tí ó fi jáde kúrò láyé gbogbo ẹ̀ lè máa láǹfààní láti rí gbọ́ láàárọ̀ yìí ẹ wò ó àwọn àwọn kan wọ́n ti sọ̀rọ̀ kí ni wọ́n kí ni wọ́n sọ nípa ilẹ̀ yorùbá ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí bákan náà wọ́n ní akọ̀ròyìn tí wọ́n fi ọwọ́ òfin gbé iléeṣẹ́ ọlọ́pàá ti sọ ọ́ di mímọ̀ pé ó lẹ́jọ́ jẹ́ o ó lè yan a lè yan dẹ́ lẹ́yìn ọjọ́ mẹ́wàá tó lò lọ́dọ̀ wa ṣùgbọ́n ó sì lẹ́jọ́ jẹ́ ẹ jẹ́ ká lọ sórí ètò yẹn gangan ìyẹn ojúmọ́ aláyọ̀ níbi tá a ti máa fi yín àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn ẹ má yí kúrò ètò ojúmọ́ aláyọ̀ ó ń tẹ̀síwájú ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá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 ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ aláyọ̀ ibi tá a wí ládé yìí níbi tá a ti máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ó ti ojoojúmọ́ inú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa jáde ẹ wò ó ta náà oníjọ tèní tèní oníjọ tànà torí àwọn ìròyìn yẹn àti kó wọn dé bìbà láti máa fún yín ẹ wò ó láì dènà pẹ̀lú ẹ jẹ́ ká bọ́ sẹ́nu iṣẹ́ níbi tí màá ti máa fún yín láwọn ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi tí ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó mà ti sọ ọ́ di mímọ̀ ó ṣe ìtẹ́ ó ṣe ìtẹ́wọ́gbà ìgbékalẹ̀ iléeṣẹ́ ìfọpo kan tí wọ́n pè ní lithium processing plant èyí tí yóò máa ṣe ìpèsè àwọn ohun èlò oúnjẹ àti àwọn nǹkan míì ní ojúmọ́ tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin tones metric tones ni yóò máa pèsè lójoojúmọ́ wọn ní eléyìí iléeṣẹ́ yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ sí ìpínlẹ̀ Nasarawa èyí tí iléeṣẹ́ òkè òkun kan tí wọ́n pè ní Chinese Film Avata tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ níbi tí wọ́n ti lọ sọ di mímọ̀ fún ààrẹ wípé a ti gbé wá o àti gbé wá sórílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ kí inú ààrẹ dùn tí ayọ̀ rẹ̀ sì kún nígbà tí wọ́n kéde ètò ìbádòwòpọ̀ tuntun pẹ̀lú owó tí rẹ̀ tó mílíọ̀nù igba dọ́là tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ṣe àgbékalẹ̀ lithium processing plant sí ìpínlẹ̀ eh, Nasarawa ẹni tí wọ́n ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti gbé oríyìn fún irúfẹ́ ìgbésẹ̀ yìí ló sì sọ di mímọ̀ pé ẹ wò ó nǹkan tẹ́ ẹ ṣe yìí àgbékalẹ̀ irúfẹ́ ilé iṣẹ́ yìí ó jẹ́ àfihàn tó dájú wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò fojú àwọn alábàádòwòpọ̀ ilẹ̀ òkèrè mọ́ra gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ti ṣe sọ di mímọ̀ lánàá níbi ìpàdé tó wáyé ní ìlú àbújá pẹ̀lú gómìnà ìpínlẹ̀ nasarawa abdullahi sule àti àwọn èèyàn tí wọ́n ṣojú iléeṣẹ́ tí à ń wí yìí láti orílẹ̀-èdè china wọn lóríṣiríṣi ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n jọ kọ́ wọn rìn lọ́sọ́dọ̀ ààrẹ lánàá níbi tí ààrẹ ti kí wọn káàbọ̀ ni ààrẹ ti sọ di mímọ̀ pé ẹ wo ẹ má wulẹ̀ dára yín láàmú tẹ bá jẹ́ pé nípa ti àwọn òṣìṣẹ́ tẹ fẹ́ lórílẹ̀-èdè nàìjíríà ni ẹ l lọ́fọ̀kànbá ẹ rí wọn àwọn ọ̀dọ́ wa wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ akíkanjú ọ̀dọ́ tí wọ́n sì ní àwọn ọwọ́ tí wọ́n lè fi ṣiṣẹ́ tí ó jẹ́ pé wọ́n ṣe ti tán láti bá yín ṣiṣẹ́ kódà tá a bá sọ̀rọ̀ nípa ti ọgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ọgbọ́n àtinúdá nípa ti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì tí wọ́n lè fi ṣe ìrànlọ́wọ́ fún yín ààrẹ bọ́lá ahmed tinubu ó tún sọ díwájú pé ètò ọrọ̀ ajé orílẹ̀ nàìjíríà eh, bó ṣe rí lásìkò yìí ọ̀nà kan rèé tí ọ̀nà àbáyọ yóò fi dé bá ẹ wò ó sọ di mímọ̀ ààrẹ wa sọ di mímọ̀ fún àwọn tí ọ̀rọ̀ náà kàn ìpínlẹ̀ yìí àti iléeṣẹ́ tó wá ṣe àgbékalẹ̀ irúfẹ́ iléeṣẹ́ yìí ó ní ẹ má fi eléyìí ẹ má fi ba àwọn ìlú tẹ́ ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ yìí sí ẹ má fi bàjẹ́ o ẹ jẹ́ kí a ṣe àmúlò iléeṣẹ́ yín dáradára nípa tí wọn àlùmọ́nì orílẹ̀-èdè nàìjíríà kẹsì rí pé ẹ fi ọwọ́ sowọ́pọ̀ láti máa ṣe ohun tó yẹ kẹ́ ṣe pẹ̀lú àwọn ará ìlú ìlú tí ẹ lọ gbé kíní ìkalẹ̀ sí lórílẹ̀‐èdè nàìjíríà ẹ wo gbogbo ẹ gbogbo ẹ ó dá lórí wípé wọ́n ti ṣe àgbékalẹ̀ ilé iṣẹ́ kan tí wọ́n pè lithium processing plant yóò máa ṣe ìpèsè oúnjẹ àtàwọn nǹkan mìíràn níbẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ohun àlùmọ́nì lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn délé aláké ó ṣe bẹ́ẹ̀ òun fi ọ̀rọ̀ ìdùnnú àti ikú oríire yìí òun ló fi ránṣẹ́ léde ẹ wo ẹ jẹ́ ká kúrò ń bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún sọ ọ́ di mímọ̀ fún yín pé lánàá òde yìí náà ni mẹ́wàá ṣẹlẹ̀ ní ìlú àbújá o lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé kan tán ní ìpàdé mìíràn tún wáyé níbẹ̀ ni ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣe ìtẹ́wọ́gbà àwọn aṣojú láti orílẹ̀-èdè egypt pakistan àti orílẹ̀-èdè greece níbi tí wọ́n ti wá wá lánàá yìí o wọn wá wá lásán wọ́n mú àròkọ ọ̀rọ̀ lẹ́tà kan wá fún ààrẹ bọ́lá ahmed tinubu ni o ìyẹn credence lẹ́tà <clears throat> òun ni wọ́n pe lẹ́tà yìí tí wọ́n mú wá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìtumọ̀ lẹ́tà yìí ni pé a nígbàgbọ́ nínú ìṣèjọba ààrẹ ọkàn wa balẹ̀ a rí pé lótìtọ́ àti lódodo ìṣèjọba tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣèjọba tó jẹ́ ojúlówó yẹn ojúlówó ni ẹ ti rí àwọn òyìnbó yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan bí wọ́n ṣe ń fi lẹ́tà náà fún ààrẹ orílẹ̀-èdè ẹni tí ó fi ọ̀rọ̀ yìí léde náà ni ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ti ìgbóhùnsí afẹ́fẹ́ àti ìfitónilétí fún ààrẹ bọ́lá ahmed tinubu Báyọ̀ Ọ̀nànúgà òun ló ṣe àfihàn eléyìí lórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter rẹ̀ níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó ní ọjọ́ ẹtì Friday àná àwọn àròkọ lẹ́tà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn aṣojú láti orílẹ̀-èdè Greece aṣojú láti orílẹ̀-èdè Pakistan aṣojú láti orílẹ̀-èdè Egypt ni wọ́n mú wá fún ààrẹ Bọ́lá Ahmed orílẹ̀-èdè Nàìjíríà o níbẹ̀ ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed ti wá sọ di mímọ̀ pé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká fi gbógun yìí lórílẹ̀‐èdè nàìjíríà ẹ má jẹ́ kí irú ìbáṣepọ̀ yìí ẹ má jẹ́ kó lọ bẹ́ẹ̀ o ẹ wá ṣe ìrànlọ́wọ́ fún wa náà láti gbógun ti àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ ààrẹ ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ǹjẹ́ tẹ́ mọ̀ pé àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ti ń bẹ ilé ìgbìmọ̀ asòfin ni wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n dákun àbádòfin wípé wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi e, owó kún owó ilé ìwé àwọn akẹ́kọ̀ọ́ e, lórílẹ̀‐èdè nàìjíríà ẹ bá wa bẹ̀ wọ́n e, kí ẹ má gb gbarú rẹ o ni wọ́n ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà torí wọ́n mọ̀ wípé àwọn èèyàn kan ọ̀nà ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti rí i pé wọ́n fi owó kún owó ilé ẹ̀kọ́ gíga àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè nàìjíríà ẹni tó fi ọ̀rọ̀ yìí léde tó tako ọ̀rọ̀ yìí òun náà ni ẹni tí ń ṣe ààrẹ fún àgbáríjọ àwọn NANS ìyẹn Pedro Obi lọ́jọ́ ẹtì Friday àná ló fi èròǹgbà rẹ̀ hàn pé wo gbogbo ilé ìyàbádòfin èyí tí ẹ̀ ń gbé wáyé ó ṣeé ṣe kó ṣe àwọn ọmọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà léegun ẹ̀yìn pátápátá torí wípé ohun tá à ń kojú lásìkò yìí nípa ti ètò ọrọ̀ ajé ìyẹn wà ní ìkàlẹ̀ tẹ́ bá tún wá lọ ní pé ẹ fẹ́ fi owó kún owó iléèwé ẹ̀kọ́ gíga àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè nàìjíríà à nǹkan lè ti ẹ̀yìn ẹ̀ yọ o torí pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ohun tí wọ́n kojú lásìkò yìí ó ti tó fún wọn láti kojú ọ̀nbẹ ọlọ́run ni pé kó tètè káàdì rẹ̀ wọ́n ṣàn sọ ni pé ẹ jọ̀ọ́ àbádòfin láti fi owó kún owó iléèwé ìyẹn iléèwé gíga lórílẹ̀‐èdè nàìjíríà yunifásitì ẹ má tẹ́wọ́ gbà o ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ẹ má tẹ́wọ́ gbà àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà nas àwọn lọ sọ eléyìí di mímọ̀ ó dá ẹ jẹ́ kí n ti wá sọ di mímọ̀ fún yín pé ẹni tí ń ṣe àlùfáà kan gbòógì ní ilẹ̀ orílẹ̀‐èdè nàìjíríà ìyẹn àlùfáà bíṣọ̀bù ti ìlú sokoto ìyẹn mati kuka ló ti sọ di mímọ̀ wípé ohun tí ohun tí ẹ fà lẹ́sẹ̀ òun ló ń yọjú fún yín yo tí ohun tí ẹ gbìn èso ẹ̀ rèé nípa ti àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da orílẹ̀-èdè nàìjíríà ró nípa ti àwọn fúlàní tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ti gbogbo ọ̀nà láti máa ba gbogbo nǹkan jẹ́ lórílẹ̀ nàìjíríà ohun tẹ́ gbìn ohun èso rẹ̀ lẹ́ńkà yìí báwo lọ̀rọ̀ ṣe jẹ́ bishop kuka òun ló fi ọ̀rọ̀ yìí léde lórílẹ̀-èdè nàìjíríà níbi tó ti ń ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ ìta gbangba níbẹ̀ ló sọ di mímọ̀ pé ẹ wò ó bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe kọ̀ tí wọ́n mú ọ̀rọ̀ yìí ètò ẹ̀kọ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n kọ̀ tí wọ́n mú lókùnkúndùn eléyìí ló jẹ́ kó ọ̀rọ̀ ìwà ìgbésùmọ̀mí àti àwọn nǹkan míì máa fẹjú kẹ̀kẹ̀ sí lórílẹ̀‐èdè nàìjíríà ó sọ di mímọ̀ pé ẹ wo ìṣòro àwọn agbésùmọ̀mí àwọn jàǹdùkú àwọn alágikó sí dáná tí wọ́n ṣe ìkọlù lóòrèkóòrè lórílẹ̀‐èdè nàìjíríà tó fi mọ́ àwọn tí wọ́n ń jínigbé ìjọba àpapọ̀ ló fà á o torí pé wọ́n kọ̀ láti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe nípa ètò ètò ẹ̀kọ́ fún àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó sọ di mímọ̀ pé wo ètò ààbò mìíràn tó tún ṣẹlẹ̀ ìṣòro ètò ààbò mìíràn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ má dààmú jìnà ìjọba àpapọ̀ ló sọ eléyìí di ohun tí ó ń wáyé lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n fi ó sọ di mímọ̀ sí iwájú ìyẹn matthew bishop kuka ó ní ẹ wò gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ wo àwọn ọmọ àlùmájùrí àti àwọn ọmọ kéékèèké tí wọ́n ń tọrọ káàkiri káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà tó bá jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n mójútó ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọn ni wọ́n ṣe ìrónílágbára lápá ètò ẹ̀kọ́ fún àwọn ọ̀dọ́ gbogbo àwọn ìwà jàǹdùkú agbésùmọ̀mí ìjínigbé yìí kò ní wọ́pọ̀ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà bishop Martin Kuka òun ló sọ eléyìí sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé ẹ̀yin gángan lẹ fà á níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ nínú ìwé ìròyìn Vanguard mo ti rí láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ wọ́n fẹ́ máa gba owó bí èèyàn kan ṣe ń sọ̀rọ̀ sí ìjọba àpapọ̀ lẹ́lòmíì náà tún sọ̀rọ̀ sí ìjọba àpapọ̀ kí ló dé ẹni tó wá sọ̀rọ̀ lásìkò yìí òun náà ni aṣòfin tó jẹ́ ọ̀kan gbòógì ní ilé ìgbìmọ̀ aṣòfin Ali Ndumi òun ló ti bu ẹnu àtẹ́ lu ìj ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lórí wípé ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè nàìjíríà CBN wọ́n ní àwọn yóò máa gba owó kan tí wọ́n pè ní cyber security levy owó tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò orí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ ìléwọ́ ẹni tí wọ́n ń ṣe àlẹ́ ìdúmẹ̀ yìí ló ti sọ di mímọ̀ pé gbogbo eléyìí kò kò yẹ lásìkò yìí lórílẹ̀‐èdè nàìjíríà ẹ fẹ́ máa gbowó orí lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ẹ dẹ̀ fẹ́ fi kún owó oṣù wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ òun ni àlẹ́ Dume èyí ló fi ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó sọ di mímọ̀ pé òun gbogbo ìwà yìí òun kábàámọ̀ wípé gbogbo ohun tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe yìí láti máa fi owó kan kún owó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí wípé ẹ fẹ́ máa kó ẹrù ẹ fẹ́ máa fi pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní lásìkò yìí nítorí wípé gbogbo ohun tí wọ́n kojú lásìkò yìí ó ti tó gẹ́ fún wọn ẹ̀ tí wàá máa fi àwọn ilé yìí ẹ ti fẹ́ fi ṣe wọn léegun èèyàn pátápátá tẹ bá tún wá fẹ́ gbé owó lé owó àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ kí owó oṣù wọn náà ẹ jẹ́ kí owó oṣù wọn náà kó gbèrú sókè ẹ jẹ́ kó ṣe kí ni ẹ jẹ́ kó sún sókè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ali Ndume sọ pé ẹ lè máa fi owó lé owó ẹ lè máa fi owó kún owó orí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí owó oṣù wọn kó má ṣe bẹ́ẹ̀ kíyẹn náà kó má kó má gbèrú sókè kó lè wáyé o lórílẹ̀-èdè Nàìjíríà Ali Ndume ló sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ àjọ EFCC wọ́n sọ̀rọ̀ wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó gbogbo àwọn iléeṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n wá láti ilẹ̀ òkèrè àbí àjọ kan láti ilẹ̀ òkèrè ní báyìí tí wọ́n bá fẹ́ máa sanwó fún àwọn òṣìṣẹ́ wọn àbí tí wọ́n bá fẹ́ máa ṣe ìdúnàdúrà lórílẹ̀ Nàìjíríà owó ilẹ̀ wa ni wọ́n gbọ́dọ̀ fi máa sanwó ìyẹn náírà wọn gbọ́dọ̀ sanwó mọ́ pẹ̀lú owó ilẹ̀ òkè òkun ẹni tí ń ṣe alága àjọ e EFCC ọlá olùkóyèdé òun ló fi ọ̀rọ̀ ìkìlọ̀ ńlá yìí òun ló fi léde ní fún àwọn oníròyìn lánàá ọjọ́ ìtì Friday nígbà tí ó fi àròkọ ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí ẹni tí ń ṣe alákòóso tí ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè láti orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé mo fẹ́ ṣe eléyìí gẹ́gẹ́ bí ohun àfọ̀mọ́ fún gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wípé gbogbo ilé iṣẹ́ lọ́lọ́kọ̀ tí wọ́n wá láti ilẹ̀ òkèrè tí wọ́n bá wa dúnàdúrà lórílẹ̀‐èdè nàìjíríà kékulé wọn kó gbọ́ kó lọ sọ fún toko wọn gbọ́dọ̀ fi dọ́là euro pounds kíní kan sanwó fún gbogbo àwọn òṣìṣẹ́ wọn mọ́ owó ilẹ̀ yìí gangan ni wọ́n gbọ́dọ̀ máa fi sanwó fún àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà wọn ní gbogbo eléyìí ni àwọn fi ń gbé igi dínà àwọn ìwà kan tí ó ní ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́ àti ìlú jìbìtì lórílẹ̀‐èdè nàìjíríà efcc wọ́n sọ̀rọ̀ wọ́n fi ọba wípé àní gbarúfẹ́ ìwà fífi owó ilẹ̀ òkè òkun sanwó fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà mọ́ ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ ògùn kí ló ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ògùn eléyìí ló ní ṣe pẹ̀lú ayẹyẹ ọjọ́ ìbí ti àwùjalẹ̀ ti ilẹ̀ ìjẹ̀bú ọba síkúrú adétọ̀nà èyí tó kò láyọ̀ àti àlàáfíà lánàá níbi ayẹyẹ àádọ́rin ọdún yìí ninety eight birthday tó wáyé lánàá ẹ wò àwọn ènìyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan ọkọ̀ gbòógì àwọn alẹ́nulọ́rọ̀ ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé náà ayẹyẹ náà lánàá èyí tí ó wáyé ní ilé ẹ̀kọ́ gíga ọlábísí ọ̀nàbànjọ àgọ́ ìwòye ní ìpínlẹ̀ Ògùn ẹ wò àwọn tó wà ń bẹ̀ láti rí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ẹni tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu rọ wa bákan náà rí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abiodun, Abíọ́dún kódà àtúrẹ́ ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè lára àwọn ènìyàn jagunjagun tí wọ́n kójú pésẹ̀ síbi ayẹyẹ náà nìyẹn lánàá níbi tí wọ́n ti wá ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn ènìyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan gómìnà ìpínlẹ̀ Ògùn àwọn fi tiwọn léde o nígbà tí wọ́n sọ di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára abẹ́ ìfò Twitter X pé lẹ́nìí ó jẹ́ ọjọ́ kan gbòógì nínú ìrìn àjò àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ọba síkírù káyọ̀dé adétọ̀nà eh, royal majesty kábíyèsí mo ṣe fún yín láàárọ̀ yìí o bẹ́ẹ̀ ni gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ti wá fi èròǹgbà rẹ̀ hàn kódà ó dúpẹ́ lọ́wọ́ Àwùjalẹ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí wọn tó kò láyà àti àlàáfíà ó ní bàbá yìí ó jẹ́ ẹnìkan tó tún ṣe bẹ́ẹ̀ tó ti pẹ́ lórí oyè dáadáa bẹ́ẹ̀ báwo nísìn ẹ rí i pé ọdún mẹ́rìnléláàádọ́ta òun lọ́gọ́ta àjàre sixty four years òun ni bàbá yìí ti ń lò lọ lórí àléfà eléyìí ló jẹ́ kí ó jẹ́ pé àwọn gangan ni wọ́n ti pẹ́ jù lórí ìwà adarí ti Àwùjalẹ̀ yìí bákan náà ló tún sọ di mímọ̀ pé ẹ wò òun kò lè gbàgbé ìrìn àjò èyí tí gómìnà ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó nígbà tí òun tẹsẹ̀ bọ ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà láti gbé oríyìn fún Àwùjalẹ̀ wọn ní bàbá yìí fi ara jìn fún ètò ẹ̀kọ́ tó ń ṣe bẹ́ẹ̀ tó yè koro pẹ̀lú ìṣèjọba tó dára ẹ wo gómìnà Dàpọ̀ Abíọ́dún ó sọ̀rọ̀ ilẹ̀kùn lórí wípé Àwùjalẹ̀ kò pé ẹni ọdún àádọ́rin lókè erùpẹ̀ kódà ní orúkọ rẹ̀ wọ́n ṣe àgbékalẹ̀ ilé ẹ̀kọ́ kan tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà wọ́n tún ṣe àwọn ní àwọn àkànṣe iṣẹ́ kan wà tó jẹ́ wípé yóò máa dá lórí orúkọ ti àwùjalẹ̀ ní ìpínlẹ̀ ògùn wọ́n ní Àwùjalẹ̀ yìí wọ́n ṣe àfihàn ìṣọ̀kan ìtẹ̀síwájú ìṣọ̀kan ní ti ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wò ó lánàá òde yìí náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn náà gbẹ̀yìn o wọ́n fi àmì ẹ̀yẹ ńlá kan wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọ́n fi dá Àwùjalẹ̀ lọ́lá àmì ẹ̀yẹ èyí tí ó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà àmì ẹ̀yẹ yẹn màá ti bá láǹfààní con ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi dá Àwùjalẹ̀ lọ́lá lánàá gẹ́gẹ́ bí ọjọ́ ìbí wọn ti ṣe ṣe bẹ́ẹ̀ tó fi tó kò láyọ̀ àti àlàáfíà àmì ẹ̀yẹ náà rèé o Grand Commander of Order of Nigeria ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n gbé fún ẹni tí ń ṣe àwùjalẹ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí wọn tó kò láyọ̀ àti àlàáfíà ẹ̀yẹ ká kúrò bẹ́ẹ̀ ìgbà ọdún ọdún kan ni ò kábíyèsí àwùjalẹ̀ ti ìlú ilẹ̀ Ìjẹ̀bú ẹ̀jẹ̀ ká kúrò bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ká padà lọ sí ibi tí àwọn èèyàn kan tuntun sọ̀rọ̀ ẹnìkan tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ọ̀kan gbòógì ní orílẹ̀-èdè àgbáyé tá a bá sọ̀rọ̀ nípa àwọn ọmọọba lórílẹ̀-èdè àgbáyé ẹnìkan tó jẹ́ ọmọọba Prince Harry ló ti ṣe àbẹ̀wò sí gómìnà Uba Sani ní ìpínlẹ̀ Kaduna níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó mo wá ṣe àbẹ̀wò sí yín kò sí nítorí nǹkan méjì o láti wá ṣe ìrànlọ́wọ́ fún yín nípa ti àwọn ètò iṣẹ́ àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí ló wáyé lánàá nígbà tí ọmọọba yìí Prince yìí tó wá sí orílẹ̀‐èdè Nàìjíríà tó sì lọ sí ìpínlẹ̀ Kaduna níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé ẹ wò ó pẹ̀lú àwọn nǹkan tí mo mò ń gbé dání bí àwọn ohun tí ó máa ń jẹ́ kí ìwúrí dé bá ẹ̀dá lókè rúpẹ̀ máa fi ṣe ìwúrí máa fi pẹ̀kẹ́ lu àwọn ẹnu àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ti farapa lọ́lọ́kọ̀ jọ̀kan níbi àwọn ibi tó ti ṣojú fún orílẹ̀‐èdè nàìjíríà ó sọ eléyìí di mímọ̀ pé lára ohun tí mo fi ṣe àbẹ̀wò wá sí ọ̀dọ̀ yín náà ni eléyìí gómìnà náà tí ó ń ṣe gómìnà ìpínlẹ̀ náà ó sọ wípé ah, òun dúpẹ́dúpẹ́ gidigidi lọ́wọ́ arákùnrin yìí láti wípé ó tẹ ọkọ̀ létí wá láti orílẹ̀-èdè tó jìnà tó sì wá ṣe ìwúnilórí tó sì wá ṣe àdúrótì fún àwọn ọmọ ológun tí wọ́n ti fi ara pa ní orílẹ̀-èdè nàìjíríà ẹ wo ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ ẹ jẹ́ ká tún bọ́ sí ibòmíràn nínú ìwé ìròyìn daily post ẹ wo ẹgbẹ́ mèyí tí a là mèyí tí a là wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ẹ wò bí owó ọkọ̀ ṣe gbé owó lérí òun náà ló ti ṣe ìpalára fún bí a ṣe ń ta àwọn ẹran káàkiri ní orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ mèyí tí a là orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ pé bí àwọn ẹran lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tá à ń jẹ bó ṣe gbé owó lérí kò sí nǹkan méjì tó fa ọ bí àwọn oúnjẹ tá à ń fún àwọn nǹkan wọ̀nyí àti bí ọ̀rọ̀ owó pàṣípàrọ̀ tó ṣe ń ṣe ìfẹ̀níkúfọ̀lá dìde àti bí ọ̀rọ̀ epo ṣe gbówó lérí òun ló ṣokùnfà bí ẹran bó ṣe wọ́n lọ́jà o ẹni tí ń ṣe olórí wọn ìyẹn ààrẹ mọ́gbọ̀n bàbá Ngelesma òun ló fi ọ̀rọ̀ yìí léde ti sọ di bí àwọn nǹkan kan bí ẹran àti àwọn tá à ń jẹ tó ní ṣe pẹ̀lú ẹran mo ṣe gbé owó lérí kì í ṣe ẹjọ́ wa o owó epo tó ṣe bẹ́ẹ̀ tó sún sókè àti àwọn nǹkan mìíràn òun ló jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí máa wáyé o àwọn ní tẹ́ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ iye tá à ń ta màálù kan lọ́dún twenty twenty two ó bẹ̀rẹ̀ láti one fifty thousand sí three hundred thousand ṣùgbọ́n ní báyìí five hundred thousand sí two million là ń tẹran ṣẹ̀rí pé gbogbo àwọn tó wá ń jẹran lásìkò yìí ó yẹ ká gbé fún wọn tán ni torí owó ẹran ó ti gara sókè báyìí a sì kí wọn bí wọ́n ṣe ń rà á ẹgbẹ̀mẹ̀yẹ tí Allah ni wọ́n sọ ilé ìdí mímọ̀ ń pẹ́ wò ó bí owó epo ṣe wọ́n àti àwọn nǹkan bó ṣe gbówó lérí lórílẹ̀‐èdè Nàìjíríà ló jẹ́ kí owó ẹran náà kó ṣe bẹ́ẹ̀ kí ó wọ́n ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn punch níbi tí ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀ Nàìjíríà tó sì jọmọ ilẹ̀ Yorùbá ìyẹn olóyè ọlábọ̀dé george ló ti pe àwọn àgbààgbà àti àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ náà láti tètè dá sí ọ̀rọ̀ ìṣòro èyí tí ó ń bá ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú pdp fínra ní ìpínlẹ̀ rivers o bọ̀dé george ló sọ eléyìí wípé àgà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ló fi ọ̀rọ̀ náà ṣe ó ní bíbẹ̀ kọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí á dàbí ìdúnkokò sí ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà tó bá sì ṣẹlẹ̀ á apàwà ó ṣeéṣe kó má kà mọ́ o ní orílẹ̀-èdè nàìjíríà ẹni tó sọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ ìjẹ́ friday àná láti dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bákan náà ló ṣe ìkìlọ̀ ńlá fún ààrẹ bọ́lá ahmed tinubu nígbà tí ó sọ ọ́ di mímọ̀ ó rọ̀ ọ́ ó ní kó má fi ojú di làásìgbò tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ rivers o torí tó bá ṣẹlẹ̀ tán bí ìdúnkokò sí ìṣèjọba àwarawa ló ṣe máa rí lórílẹ̀‐èdè nàìjíríà o bí ẹ kò bá gbàgbé wípé àwọn aṣòfin kan ni wọ́n ti ń wọ̀nà wáwọ̀rọ̀ ọkọ̀ fi ṣàdá láti yọ gómìnà Similayi Fubara kúrò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers látàrí pé àwọn kankan ṣẹlẹ̀ bíi làásìgbò ẹ̀dẹ̀ má gbàgbé pé làásìgbò làásìgbò tó ń wáyé yìí ó bẹ̀rẹ̀ láti ibi tí gómìnà àná nípínlẹ̀ Rivers ìyẹn Sam Wike tó di alákòóso fún olúlulẹ̀ wa lẹ́nìí àti Similayi Fubara tó jẹ́ gómìnà lọ́wọ́ yìí àtìgbà tí wọ́n ti sọ pé àwọn ò ní jẹ́ kú ogún mí ló ti jẹ́ kí àwọn kìnnìyàn máa fẹjú kẹ̀kẹ́ sí Bọ̀dé George ó ti wá sọ̀rọ̀ sí àwọn àgbààgbà ọ wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ jáde o ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí kó tó ṣe pé kí ni kó tó yíwọ́ síbi tí a kò fẹ́ jẹ́ kí ó yíwọ́ sí ẹ jẹ́ ká kúrò nínú ìwé ìròyìn punch ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí kódà ìwé ìròyìn daily post gbé ìròyìn tí mo fẹ́ kà yó ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn afurasí fúlàní ni wọ́n tuntun ṣe bẹ́ẹ̀ ni wọ́n tuntun gbé ìwà wọn yọ o nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dá ọkọ̀ tó ń kó àwọn akẹ́kọ̀ọ́ bọ̀ láti ilé ẹ̀kọ́ wọ́n dá wọn wọn lọ́nà wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ yìí lọ síbi tí ẹnikẹ́ni kò mọ̀ ìpínlẹ̀ Rivers òun ni eléyìí ti ṣẹlẹ̀ wọ́n ní junction kan tí wọ́n pè Erinwin ní òun ni nǹkan yìí ti ṣẹlẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Ugele ìpínlẹ̀ Delta wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ àná wọ́n ní àwọn afurasí yìí ni wọ́n ki àwọn ọmọ yìí mọ́lẹ̀ tí wọ́n sì jí wọn sí ibi tẹ́nikẹ́ni kò mọ̀ níbi tí ọ̀rọ̀ wá dédò yìí wọ́n ní mílíọ̀nù mẹ́wàá ni wọ́n béèrè o láti ṣe kíni láti gbà lọ́wọ́ àwọn òbí àbí alágbàtọ̀ ẹnikẹ́ni tó bá ṣàfẹ́ gba ọmọ yìí lọ́wọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta láti ẹnu alukoro wọn ìyẹn SP Bright Idafe wọ́n ní kò gbé kọ́ọ̀lù o kò gbé kò sì rìpláì kò dá kò fi èsì sí àwọn text message tí wọ́n fi ránṣẹ́ sí láti fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí láti fi múlẹ̀ gangan lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wo ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tún lọ síbi tí ọ̀ ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ arákùnrin kan eh, níbi tí ó ti ń sọ̀rọ̀ wípé ẹ wò ó ìṣèjọba àwarawa tó wà lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí kò ṣiṣẹ́ mọ́ o ẹ jẹ́ ká lọ wá míì ká fi ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè nàìjíríà abdulsamad dansuki òun ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó ìṣèjọba àwarawa èyí tí à ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà yìí ẹ wò ó dà ń pé kò fẹ́ ṣiṣẹ́ mọ́ o ẹ jẹ́ ká lọ wá míì tí yóò ṣiṣẹ́ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà láti mú ìlọsíwájú bá wa lórílẹ̀‐èdè yìí ó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ èyí tó wáyé lánàá ní iléeṣẹ́ amóhùnmáwòrán kan ó ní ẹ wò ipò tí orílẹ̀‐èdè nàìjíríà wà lásìkò yìí ó ti fi hàn gbangba gbangba wálíà wípé ìlànà tá à ń bá bọ̀ ó ti ṣe kí ni ó ti bàjẹ́ kò fẹ́ ṣiṣẹ́ mọ́ òun lòun fi sọ eléyìí di mímọ̀ wípé òun rọ ẹ rí àwọn orílẹ̀-èdè nàìjíríà àti àwọn nǹkan kan ẹ rí i pé gbogbo ẹ̀ ó ti ó ti dàrú ìwà jẹbánu ọ̀rọ̀ iná àti àwọn nǹkan kan àti kò ṣe bẹ́ẹ̀ kò já gerege mọ́ eléyìí ló jẹ́ kí òun sọ di mímọ̀ pé ìṣèjọba àwarawa tá à ń lò lásìkò yìí lórílẹ̀‐èdè nàìjíríà ẹ má jẹ́ ǹtàn yín o kò ṣe kíni kò ṣiṣẹ́ mọ́ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ ká wá ìmíràn ká lọ ṣe àmúlò rẹ̀ fún ìlọsíwájú orílẹ̀‐èdè nàìjíríà ọmọ ilé-ìgbìmọ̀ kan aṣojúṣòfin ìyẹn Danzaki òun ló sọ eléyìí di mímọ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ọmọ ológun ẹ jẹ́ ká gbóṣùbà kárẹ̀ fún wọn nínú ìwé ìròyìn daily post tí ọwọ́ mi bà láàárọ̀ yìí ìjẹjẹ́ mọ̀ pé iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ ẹtì friday àná ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ọmọ ológun tá a fi ránṣẹ́ sí agbègbè kan ní ìpínlẹ̀ kaduna wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà o àwọn agbésùmọ̀mí tó wà ń bẹ̀ á wọ́n ṣe ìpalẹ̀mọ́ wọn àwọn tó bá kù báyìí díẹ̀ nínú wọn ni wọ́n ṣe sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde lórí ẹ̀rọ abẹ́yẹ̀fọ́ twitter x wọn lọ́jọ́ ẹtì friday gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ì fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ọmọ ológun táwọn fi ránṣẹ́ sí àwọn apá bíbà yìí ibi táwọn ọmọ agbésùmọ̀mí àti agbésùmọ̀mí tí wọ́n ti ń domi àláfíà ró gẹ́lẹ́ tí wọ́n débẹ̀ báyìí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wọ̀ yáàjà pẹ̀lú àwọn ará bíyo wọ́n sì fi dá wa lójú nínú ìròyìn tó jáde láàárọ̀ yìí pé àwọn agbésùmọ̀mí yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wọ́n ní ẹ wò ó kò sí èyí tó ṣẹ́kù nínú wọn àwọn tó bá ṣẹ́kù gan eh, ìfarapa ni wọ́n ń gbé káàkiri ìyẹn injury látàrí bí wọ́n ṣe finá mọ́ wọn tó ní agbègbè kan ní ìpínlẹ̀ Kaduna ẹ wò ó àti ṣe ìpalẹ̀mọ́ wọn iléeṣẹ́ ọmọ ológun ló sọ eléyìí ọ̀rọ̀ ìwà àjẹbánu ó ń ṣe bẹ́ẹ̀ ó ń gbilẹ̀ sí o lórílẹ̀‐èdè Nàìjíríà ìpè azù ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àṣírí rẹ̀ ti tú o gómìnà tó wà ń bẹ̀ lásìkò yìí ìyẹn gómìnà ìpínlẹ̀ Abia Dr. Alex Oti ló ti sọ wípé láìpẹ́ láì jìnà gbogbo bí ọ̀rọ̀ ṣe rí bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe kún ni màá sọ gbogbo ẹ̀ fún yín tí ò ní ku ẹgẹ̀ kan ó ní lára díẹ̀ tí mo fẹ́ sọ fún yín ni pé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé gómìnà àná gómìnà Oziki Okezi Ikpe Azzo ló kó owó kan tí iye rẹ̀ tó bílíọ̀nù mẹ́wàá ó sì kó lọ sínú àpò ìṣúra. Hmm inú àpò ìṣúra àkànṣe iṣẹ́ kan eh, ní orílẹ̀-èdè nàìjíríà ó ní owó yìí ó kó láti inú àpò ìṣúra ìpínlẹ̀ ní ó wá kó lọ sínú àpò ìṣúra mìíràn ó ní gbogbo eléyìí ni ọ̀rọ̀ tó ń ṣe bí ọ̀rọ̀ èyí tí àwọn ń ṣe àwárí lásìkò yìí ó ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ á tó níyànjú fún gbogbo àwọn nǹkan tí òun sọ yìí ó ní gómìnà eh, tí ó wà ń tẹ́lẹ̀ ìyẹn Ipe Azo ni ó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ń ó tún nawọ́ sí gbogbo àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ fún àwọn oníròyìn wípé òun ò ná owó ní ìnákùná kàkà pé òun náwó nínàkùná òun ṣe àmúlò rẹ̀ dáadáa àti pé ìnákùná àti ọ̀nà ẹ̀bùrú ni gómìnà àná ìyẹn fi ṣe bẹ́ẹ̀ ló fi ná owó ní ìnákùná ní ìpínlẹ̀ ìpínlẹ̀ Abia lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ̀wọ́ kò lè sọ pé òun ò ṣe o ṣùgbọ́n ẹ jẹ́ ká sì máa mú bọ̀ lápò báyìí torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó máa ṣe bẹ́ẹ̀ ó máa ó máa ní kìmí dáadáa ẹ jẹ́ kí n máa fún yín ní ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ilé ẹ̀kọ́ gíga lautech ní ìlú ògbómọ̀ṣọ́ ọmọ ìpele méjì ìyẹn two hundred level ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ adédòkun ọlámilẹ́kan òun ni wọ́n ti gúnpa o gúnpa lọ sí ọ̀run àrèmábọ̀ wọ́n ní ẹni tó gúnpa yìí a kò tí mọ orúkọ rẹ̀ pàtó nígbà ọwọ́ ọlọ́pàá kò tí ì tẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin ọlámilẹ́kan àti ẹnìkan tí ó jẹ́ oníbàárà bí àwọn tọ́jọ́ ń tapọ̀ ọ̀rọ̀ sọ wọ́n ní níbi tó ti ń gẹrun ní agbègbè kan ní ìpínlẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé wọ́n ní ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ tí ó wá di àríyànjiyàn wọ́n ní ká tó ṣẹ́jú pé arákùnrin tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ yìí ó ti mú nǹkan ó ti fi gún ọlámilẹ́kan èyí tí wọ́n fi gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn wọ́n ní ilé ìwòsàn yìí ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé arákùnrin yìí ó ti ṣe bẹ́ẹ̀ ó ti jẹ́ ọlọ́run nípè látàrí ìfarapa bí wọ́n ṣe gún ní ẹ̀gbẹ́ tí wọ́n sì rán lọ sí ọ̀run àrèmábọ̀ wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá wódé létí èyí tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé iṣẹ́ ìwádìí ló sì ń lọ lọ́wọ́lọ́wọ́ bákan náà wọ́n ní gbogbo ọ̀nà láti kàn sí ilé alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà kò adìyẹn Adéwálé Òsínbọ̀ láti fèsì lórí ọ̀rọ̀ náà ni ó já sí pàbó torí pé nọ́mbà rẹ̀ kò lọ lásìkò yìí bákan náà alukoro fún ilé ẹ̀kọ́ gíga náà Fádèyí òun náà nọ́mb nípa tiẹ̀ náà kò síbẹ̀ kò lọ ó sì kọ̀ láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ẹ wò ó arákùnrin ọlámilékan ọmọlé ẹ̀kọ́ gíga two hundred level lautech ni wọ́n ti gún pa lọ sí ọ̀run àrèmábọ̀ ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ògùn níbi tí eléyìí ti ṣẹlẹ̀ wọ́n ní ọwọ́ ti bà arákùnrin kan tó jẹ́ pé tí òun bá gbé àwọn ẹni tí ó ń gbé ó máa ṣe bẹ́ẹ̀ ó máa fipá bá wọn lájọṣepọ̀ ní òun níbi tí ọ̀rọ̀ wá dédò yìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ba ẹnìkan tó jẹ́ ọlọ́kadà Hafiz Mustapha ní orúkọ rẹ̀ látàrí pé ó ṣe ohun tí kò tọ̀nà pẹ̀lú arábìnrin kan tó jẹ́ èrò rẹ̀ èyí tó gbé ní ìpínlẹ̀ Ògùn alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lánàá òde yìí lójú ẹ̀rọ ayélujára abẹ́ ìfò Twitter X pé arákùnrin Mustapha yìí ló gbé arábìnrin yìí lọ eh, sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀ nígbà tárábìnrin yìí sọ fún pé ibí ni mò ń lọ wọ́n nígbà tí wọ́n dé àárín ọ̀nà ló yíwọ́ sí ibòmíì ló sì ṣe bẹ́ẹ̀ ló sì dúnkokò mọ́ arábìnrin yìí ó sì bá arábìnrin náà ní nǹkan pọ̀ fipá bá lájọṣepọ̀ ṣùgbọ́n ọwọ́ ti bá báyìí o wọ́n sì ti taari rẹ̀ sí ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn criminal investigation department láti tẹ̀síwájú nípa ti ọ̀rọ̀ arákùnrin yìí mustapha yìí tó fipá ba arábìnrin kan lájọṣepọ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún tí a wà yìí ẹ wò ẹ jẹ́ ká máa fìyẹn ṣe lọ láàárọ̀ yìí ká tó máa lọ eléyìí ó tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ arákùnrin kan tí ó ní tí ó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì iléeṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ẹni làbò ìlú NSD TDC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ti rọ́wọ́ tó Afọlábí Òjó olù tó ń gbé ní agbègbè Olùjọ̀dà ìpínlẹ̀ Èkìtì e, adó èkìtì ní ìlú adó èkìtì ẹni tí gbogbo èèyàn mọ̀ sí àfò òun ló ti fò báyìí ó fipá bá arábìnrin ẹni ọdún mẹ́rin lájọṣepọ̀ ẹ wò ó ọ̀rọ̀ ọba afurasí yìí lẹ́yìn tí ìyá ọmọ náà mú ẹjọ́ náà wá sí iléeṣẹ́ NSCDC ẹ̀ka ti ìlú Adó Èkìtì wípé ọmọ òun ọmọ ọdún mẹ́rin obìnrin yìí ni àfò yìí ó yọ àwòtẹ́lẹ̀ rẹ̀ ó sì bá a ṣe àwọn nǹkan tí kò tọ̀nà ní oṣù tó kọjá wọn ni bákan náà ni ìyá arábìnrin yìí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì sọ di mímọ̀ pé ọmọ rẹ̀ sọ gbogbo bí ọ̀rọ̀ òun àti àfò yìí fún òun gẹ́gẹ́ bí ọwọ́ ti ṣe bà á wọ́n ní afurasí náà bó tilẹ̀ jẹ́ wípé wọ́n sọ wípé òun kò ṣe gbogbo nǹkan wọ̀nyí wọ́n ní ẹ wò ó ṣé àjẹ́ tó bá pa ọmọ ṣé a máa ń rẹ́jẹ̀ lẹ́nu rẹ̀ ni òun ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe ṣùgbọ́n ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ NSCDC Tolú Àfọlábí ó sọ di mímọ̀ pé ètò ìlera tí wọ́n ṣe fún ọmọ náà tí wọ́n sì mú èsì rẹ̀ wá ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo hmm, arákùnrin yìí ó ti bà nǹkan jẹ́ nípa ti ọmọ kékeré ọmọ ọdún mẹ́rin tó ń bá fipá lájọṣepọ̀ tó ń ṣe ohun tí kò tọ̀nà pẹ̀lú rẹ̀ ó níyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí àdúpẹ́lọ wọ̀nyí àjọṣe ní bàjẹ́ ẹ̀ ń wò pé ta ni alálàyé mi láàárọ̀ yìí ẹ̀yin gangan ni ẹ̀yin ni èjìká tí ò jẹ́ kí aṣọ bọ́ lọ́rùn ẹni torí ẹ̀ ni mo ṣe ń ràn yín láàárọ̀ yìí pé níbi tá a dídùn yìí ẹ̀ ṣe gangan ibi tẹ́ bá lè fi ọ̀rọ̀ yìí wé ibi tẹ́ bá ojú tẹ́ bá lè fi wò ó gbogbo àwọn ìròyìn tá a ti mú wá sí ti gbọ̀nyìn ẹ̀ bá fi ránṣẹ́ sí abẹ́ comment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 dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí ẹ wò ó ẹ jẹ́ ká ṣe ohun tí a máa ṣe kó lè rí bó ṣe yẹ kí ó rí gẹ́gẹ́ bí ohun tí ó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìròyìn eléyìí ó sọ pé àwọn <laughs> mi ìmọ̀kọ́ tó kan àwọn ọmọ Yorùbá nípa àwọn tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers o wọn ní àwọn ọ̀dọ́ kan tí wọ́n pera wọn ní Odùduwà Youth Initiative ni wọ́n ti bu ẹnu àtẹ́ oyè san wíkì fún àwọn ọ̀nà tó ń gbà láti máa bójú ààrẹ bọ́lá ahmed tinubu jẹ́ nípa ti gbígbégi dínà wípé àlàáfíà ò gbọdọ̀ jọba ní ìpínlẹ̀ rivers gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ààrẹ ẹgbẹ́ òdúdúwà ut yìí e, ìyẹn ọ̀túnba gbẹ̀ngàn òjò ṣe fi ọ̀rọ̀ náà léde ní àná ní ẹ̀wọ́ gbogbo tí wíkì ń ṣe yìí ó fi ó fi gbéná wojú ààrẹ bọ́lá ahmed tinubu ni kò fẹ́ jẹ́ kí àlàáfíà jọba ní ìpínlẹ̀ rivers àti orílẹ̀ nàìjíríà ni o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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.